ọ̀rọ̀ kejì lórí hadisi yìí tí hadisi bá dé ọwọ́ àwọn kèfèrí bí àwọn kìrìsìtẹ́nì àtàwọn akẹgbẹ́ wọn míì wọn á ní ṣe bẹ́ẹ̀ yìí mùsùlùmí náà ẹ̀ ń forí balẹ̀ fókúta lẹ́fí ń kí ìsòkúta gẹ́gẹ́ bí sangi udo akaga gẹ́gẹ́ bó ṣe sọ nínú ìwé rẹ̀ tó pè ní ẹ̀sùn rẹ̀ tó lọ́n fi kan ọlọ́wọ́n ọba tó dáa èsì ọ̀rọ̀ rèé mo ti fọ èsì sínú ìwé Jesus Christ the son of whom Jésù Kristi ọmọ ta ni àmọ́ bí ọ̀rọ̀ tó ṣe kàn án yìí ká tún tún sọ wípé mùsùlùmí ò bọ òkúta mùsùlùmí kò bọ òkúta bá a ṣe bọ igi tá a bọ odò láàbọ òkúta ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ yìí kò ní í ṣe pọ̀ pẹ̀lú bíbo òkúta ká lè mọ̀ pé ààbò òkúta ká lè mọ̀ pé àwọn sọ̀ọ́bà orí wọn pé pọ̀ orí wọn pé pọ̀ tòun ti bànà bí ò ṣe sọ ìdí tó fi ń pòkúta lá Umaru ti underline n tó lè fẹ́ misconception ohun tó lè fẹ́ jẹ́ àṣìgbọ́ àyíbá àmọ́ tọ́ba dọjọ́ iwájú òkúta ní o ò lè kó nira bá wa òkúta ní ọ́ ò lè ṣe wá láǹfààní ṣé ipò òkúta nu lọ́dọ̀ àwọn tí ń bò òkúta ẹ́ lọ́dọ̀ àwọn tí ń bò òkúta ìdàkejì ni. Eh? lọ́dọ̀ wọn wọ́n gbà kó lè kó ìnira bá wọn lọ́dọ̀ wọn wọ́n gbà kó lè ṣàwọn láǹfààní ìwọ tó o ní mùsùlùmí bòkúta máa di e, àwọn yàtọ̀ yìí máa dì mọ́lẹ̀ o ọ̀sá ti mú kankan láàárọ̀ yìí so a sì bá ọ ń lé a sì borí rẹ ń lé báyìí ẹnìkan ò ní bọ òkúta àfi kọ́gbà kúkúta yẹn tẹ̀dúrú wọ̀tánfà pé òkúta yìí ó yóò kónira bá òun tó ń bá rú òfin yẹn yóò sì ṣe òun láǹfààní tó ń bá tẹ̀lé àṣẹ rẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí umaru ti padà yanjú ọ̀rọ̀ anaka la tẹ̀dúrú wàlà ọlọ́run mọ̀ pé kí umaru mọ̀ sọ̀rọ̀ yẹn o torí pàánà ibi tó kí ìsòkúta gan kò sọ ọ́ mo sọ̀rọ̀ kan nígẹjọ mo náà nẹ́bí a máa ṣe àwọn ìṣe kan tí àwọn sọ̀hábà ó gbọ́ yé láì já sí pé ànẹ́bí ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn àpẹẹrẹ rẹ o àpẹẹrẹ nìyí o ní a máa sọ fún wọn pé àwọn sọ̀hábà lè túmọ̀ kùránì wọ́n lè túmọ̀ àdìsí àpẹẹrẹ nìyí o ànábì kan máa ń kí sòkúta yẹn ni kò sọ nǹkan kan fún wọn àmọ́ ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé a gbọ́dọ̀ bọ nǹkan kankan àfọlọ́hún a gbọ́dọ̀ sí nǹkan kankan àfọlọ́hún a gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan kankan àfọlọ́hún àwọn tí wọ́n sì ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́hún yàkàfúnahu wọ́n ń páyà rẹ̀ wàyẹ̀rìjúnahu wọ́n sì ń ní ìrètí sí i àwa ò ní páyé òòṣà a ní nírètí sí òòṣà ọlọ́run làápàyà òun sì láàmà nírètí sí. àmọ́ kó lè wá yí àwọn mùsùlùmí tí ń bọ̀ lẹ́yìn àyíbá àmọ́ nígbà tí àwọn ẹlẹ́nu rẹ̀ sọ tí wọ́n fẹ́ sọ̀sọ́kúsọ sí wa ká lè sọ fún wọn pé wò ó lóòótọ́ la kí ìsì ẹyin òkúta hùn ṣùgbọ́n a gbà pé látẹ̀dúrú Wala tàǹfà kò lè kó nira bá wa kò sì lè ṣe wá láǹfààní kókó àkọ́kọ́ nù. kókó míì òun ni wípé gbogbo àwọn tí máa bọ nǹkan míì lẹ́yìn ọlọ́run bí òkúta bí igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ibi tí wọ́n bá wà láyé ni wọ́n ti symbolize tí wọ́n bọ ni wọ́n ti symbolize ẹ̀ ni wọ́n ti fi símbọ̀ lílẹ̀ fún nǹkan tí wọ́n ń bọ ọ ò lè máa rẹ́nìkan kọ́ lòun bọ òkúta kan kọ́ wá gá sí pé òkúta yẹn ibi tó kúta yẹn ti sẹ̀ nìkan ni ó wà òun àkàn wàá dúró yóò lòun bọ òkúta kò wá nígbò kúta wájú láéláé ẹ̀ẹ́rọ òkúta tiẹ̀ náà tí ó gbé wájú bí ń bẹ lóko yóò gbé wájú bí ń bẹ ní ìgboro yóò gbé wájú ìwọ wò ó níbi tí wọ́n ti bí Ṣàngó wò Ọ̀yọ́ Aláàfin ni wọn ni ti bí sọ dóòsà sọ dóòsà ibi tó so sí ní Kòso now àwọn tí ń bọ Ṣàngó lónìí. ṣé wọn ò mọ symbolize ìkòso níbi ṣé wọn ò ní ojúbọ tí wọ́n ti ń bọ Ṣàngó èyí Ògún ńkọ́ wọ́n lọ wọlé sílé rá ibìkan ní ń pè lé rá o sẹ́ńtà àbí tó wọlé sínú àwọn tí wọ́n ń bọ Ògún ṣé wọn ò symbolize ẹ̀ irú símbọ̀ tí wọ́n ń lò fún un ní rá náà ni wọ́n ń lò fún ní gbogbo ààyè tí wọ́n ti ń gbọ́ ògùn tó bá já sí pé òkúta kàába la bá ń bọ ni mọ́sálásí wa yìí àárà gbé kan bẹ̀ wọ́n taba ti ń kírun tán asma kìsì rẹ̀ òkúta yọ̀ wá sí láàyè míì ó yẹ kí wọ́n tiẹ̀ ní ẹja sókúta méjì ìmọ̀sálásí ànábì Mẹ́dínà náà. ẹ̀kọ́ kika kíkà wà ń bẹ́ẹ̀ àmúgbà tá a bọ okuta kò lérí òkúta alẹ́hájára làásìwádùú ní anywhere in the world except ní kaaba o ò lè rí bòmí mọ̀ láyé ó di meji ẹlẹ́ẹ̀kẹta gbogbo bi tí musulmi ti n sin ọlọ́run ọjọ́ wo ló gbọ́ okuta lẹ́nu wa nínú ọ̀rọ̀ tá a sọ lórí ìrun nínú àdúrà ọjọ́ wo ló gbọ́ tá a fi àlàájára là á síwájú tá a fi bẹ lọ́run rí tàbí bóyá a ké sí àlàájára là á síwájú rí ẹ o lè sọ pé àwọn kan máa ń ní kọlọ́nwọlá kọlọ́nwọlá àlàájára là síwájú àwọn ẹgbẹ́ yín nù àwọn brothers and sisters yín nù nínú kófúrú àwọn ń fínù kò sí nǹkan táwọn èèyàn fi tọrọ wọn a máa fi ọlá àlejò tọrọ àlejò ò bá àjò lè. wọn a máa fi ọlá onílé náà tọrọ onílé ò bá àjẹ́ kú wúlígáǹsì kò sí táwọn èèyàn fi tọrọ ń tiwọn tába ti ń sọ̀rọ̀ ìsìláàmù mọ̀ dà yẹn mọ̀ wa tába ń sọ̀rọ̀ súfì àwọn lónìí nítorí náà àwòkọ́ṣe ànábì tọ́lọ̀ ń wá ní mutlakon ó mu wá ní general whatever tó bá ṣe ẹ̀kọ́ ṣe ẹ̀ àfi tó bá ní eléyìí ọkàn yìí ló kù wọ́n rí ànábì tó kí ìsòkúta òfin ẹ̀kọ́ ṣe ànábì ti wà ńlẹ̀ àwọn sọ̀rọ̀ bá ṣiṣẹ́ kí ni o ó sì kọ́ ṣe ẹ̀ wọ́n kọ́ ṣe ẹ̀ àfi tó bá ní no ẹ̀yin ẹ má ṣe é lókù tí ọba ti sọ pé no òfin ti ń bẹ́lẹ̀ fún mùsùlùmí ni pé whatever ntánibí bá ṣe ọkọ̀ ṣe ẹ̀ ni inú rẹ̀ dùn bá ní ìsìngbà tó gbọ́yùn òní ọ̀dà ìyàwó mọ́kànlá náà níbí fẹ́ àjẹ́ pé má ti kó ń ta àlímù ní ìsìn ìwà lọ ṣètò bí wọ́n sì pé mọ́kànlá. Ah a ti sọ fún wọn pé tó bá ti gbọ́ nóò nóò ti wá lórí ìyún pé ò lè wu ànábì kọ́ṣe níbi òǹkà àyàwó ọlọ́run wulẹ̀ sọ iye òǹkà àyàwó ti wá ó sì tún sọ pé òun mọ iye tóun ṣe ló ń kà fẹ́yìn mùsùlùmí àmọ́ níta ànábì títí ẹ̀ ò ló ń kà títí ẹ̀ ò ló ń kà ibi tó wù ló fẹ́ dé àmọ́ ní tiwa kò gbọ́dọ̀ kọjá mẹ́rin. òfin ẹ̀wù ànẹ́bì kọ́ṣe ó jẹ́ òfin mutlak òfin am òfin gbogbogbò àfi eléyìí tánà tọ́lọ̀mbá sọ pé eléyìí ò kàn yín o tàbí ànẹ́bì fúnra rẹ̀ sọ pé èyí ò kàn o ìgbà yẹn ni ò kàn wá nítorí náà mùsùlùmí ààbò òkúta àwọn àmì tá a máa ń rí lára ẹni tí bá ń bòkúta kò sí lára mùsùlùmí. ṣé ẹ ti wá rí i pé kíkí ìṣòkúta ojú làákàyè wà lọ́ngbà náà àbọ̀ wọlé sọ ìdí tàbí ń kìsẹ̀ báyìí yàtọ̀ sí pé àwa níbi kọ́sẹ̀ kí ni dì mí tó o tún mà òkúta sákọ̀láyé òkúta ní jabali tóóró àbí <laughs> òkúta ní jabali wúdù òkúta lòkúta ń jẹ́ wáyì tí alẹ́ hajaru alẹ́ aswadu títí ẹ fi yàtọ̀ wallahu ta'ala alam mo ti sọ fún ọ mọ gbẹ́sìn sí làákàyè rẹ mọ́ ọpọlọ rẹ òkun ilé ìṣáná kò kún tó ń bá nínú kòròfò ìṣáná kò kún tá a bá ń sọ̀rọ̀ ìmísí yé mọ́ sọ̀rọ̀ làákàyè mọ́ làákàyè kan ni ó darí ìmísí ìmísí ni ó darí làákàyè kí ló fẹ́ sọ pé ó jí àṣírí tí ń bẹ lábẹ́ kákìsì òkúta báyìí tá a bá sọ pé àwa níbi kọ́ ṣe kí ni tí ń bẹ lábẹ́ àṣírí ìbánibí tán gan tá a wò kọ́ ṣe bó ṣe kíìsì òkúta òun tó kúta míì sì wà ńlẹ̀ nítorí náà ẹ̀sìn ò ṣe é gbé sórí làákàyè o bẹ́ẹ̀ bá gbé ẹ̀sìn sórí làákàyè ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó gbé ìyá odó tó gbé sórí igbá igbá wọn fọ̀nù o. hadisi kẹrìnlá hadithu kọtlùlì wazag kọtlùlì wazag hadisu pípa ọmọlé ọmọlé jaa fi sahihi muslim ó wá nínú sahihi muslim àni abi huraira láti ọ̀dọ̀ abu huraira àni nabi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ anabi wa muhammad anabi sọ pé man qatala wazago ẹni tó bá pa ọmọ lè kan fi awali dọ́rìbàtìn ní ìlú ẹ̀ẹ̀kan pí ìlú ẹ̀ẹ̀kan ọ̀rọ̀ máa lé ó sì lù ní nǹkan nílùú ẹ̀ẹ̀kan ẹ̀mí sì bọ́ lára ọmọlé náà ti láhu mi àtún asanatin àwọn màláíkà kọ pé ó ṣe iṣẹ́ ọgọ́rùn-ún wọn fún pa ní ìlú ẹ̀ẹ̀kan ó ti ṣiṣẹ́ ọgọ́rùn tó bá pa mẹ́wàá ńkọ́ o ti ṣe one thousand nu láì ní ò ní kú òun ilé rẹ tó fi máa gba sẹ́ẹ̀rì lọ́ntì ẹ̀ tó mọ̀ sẹ́ẹ̀rì lọ wà fi sáàníyà tó bá tó nílùú ẹ̀ kejì yẹn ni pé kò kú nílùú àkọ́kọ́ ó ṣẹ̀ṣẹ̀ lù nílùú ẹ̀ kejì ló tó kú dúnà dáàlìkà iṣẹ́ tí ò tó ọgọ́rùn ni wọ́n kọ fún ọ wàfí sáàlìfà tó o bá tún rí pa nílùú ẹ̀ kejì àfìgbà tó tó lù ní ẹ̀ẹ̀kẹta ló tó kú dúnà dáàlìkà yóò tún dí sí i. tọba pa ọmọ lé tẹ pé olùnígbà ọgọ́rùn kò tó rí pa odó ló gbà wọn. yọ ọjà sódò nù ńgbà aga sí pé ìgbà ọgọ́rùn ló ṣẹlú ọmọ lè kankan tó kú báyà ni wọ́n fi fún ọ ní one mark. náà àyàwó ló dáa kọ ọmọ lẹ́nu kùránì. nínú súrà wo ló wà àwa mùsùlùmí tá a bá ti rọ́ máa lé àápa lẹ́ni tí ń gbẹ̀ngbẹ́ iṣẹ́ ọgọ́rùn bẹ́ẹ̀ sì ni kò sí àyà lórí rẹ̀ a sì gbà á gbọ́ pé wọ́n kọ sí ọgọ́rùn-ún fún wa tá a bá lọ́jọ́ àlèkìyàmà ok kò sì sínú kùránì wọ̀rọ̀ ọmọ lé. tọ́ ọ gbàgbọ́ wọ̀rọ̀ Jésù tọ́ ọ gbàgbọ́ ọgbọ̀rọ̀ ọmọ lé gbọ́ sọmọ lé pàtàkì lọ́dọ̀ Ọlọ́run isa ọmọ mariamu ó sì gbàrọ̀ ti ọmọ lé gbọ́ ìwọ náà fi ń pọ ọmọ lé àríọ́njú òní tó ń lé ọmọ lé káàkiri ọlọ́fẹ́ gbaládọ́ ọgọ́rùn ọwọ́ àfi ọ̀rọ̀ Ísà ọmọ mariamu tánàbí yìí kan náà kìí lomi o ànábì yìí kan náà tó sọ̀rọ̀ ọmọlé náà ló sọ̀rọ̀ pé jésù ń padà bọ̀ ẹnìkan sọ fún mi lórí nẹ́ẹ̀tì pé ó lè máa wo àbúrò ẹ̀ mọ́ yìí ó ní jésù ń bọ̀ ó ní ságbólé yín ní bọ̀ àbí ẹ̀dẹ̀ rẹ mò ń wòran ni o pé ọlọ́run fún lálàáfíà tó ti ní ìdí àlàáfíà báwọn. anebi ló ní Isa ọmọ Mariam ń padà bọ̀ kèé sèmi náà àwọn tá à ń ká yìí ànábì ló sọ pé yóò a sì gbà wọ́n gbọ́ gbogbo wọn ò sì tó Isa lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tá à wọn bọ̀ yìí kò sí kankan nínú wọn tó tó Isa lọ́dọ̀ Ọlọ́run torí pé Isa nàbí yún múrísàlì ànábì ni ó tún wáá dé ó sì wà nínú ululẹ̀ azimi minna rusul ó wà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run márùn tí wọ́n ń pè ní azimi àwọn ànábì onípinnu. ṣé ọmọdé ló fi awé ànábì onípinnu àbí ọ̀rọ̀ ẹ̀ tẹ́ gbé sínú sàárè tí fún àmàlẹ́kà àbí ọ̀rẹ́ ń tó fún ajá lómi mu àbí ọ̀rẹ́ ń tó de èwo nù gbogbo àwọn wọ̀nyí ló wọ ipò tó tó Ìsá ọmọ Mariam lọ́dọ̀ o ó sì gba wọn yẹn gbọ́ ọwọ́ akàràn Ìsá ọmọ Mariam pé ó ń padà bọ̀ ìyẹn lọ wá kéré agbára Ọlọ́run. naam àwọn àdìsí nìwọ̀nyẹn. lórí net nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ wóróworó wọ́n ní ojú ti ti àbúrò yìí mọ́ àṣírí ẹ̀ ti tú kò rí àyà kò rí àyà mú wá fáwọn lẹ́kọ̀ọ́ pé Jésù ń padà bọ̀. wọ́n sá post ẹ̀ wọ́n post ẹ̀ mo wá wò pé kí ni mo lè fi dá wọn lákẹ́ o ọ̀dà mo wá ìbéèrè sí wọn mo ní tẹ́yìn bá ní mi ò rí àyà mú wá bó tilẹ̀ gà sí pé àmú àyà wá ẹ̀yin lẹ kó sínú dustbin lọ́dọ̀ ara yín aya ti aya suratul maida aya one fifty seven one fifty eight one fifty nine tọ́lọ́ ti ń lo dọ̀míìrù ọ̀rọ̀ Ìsá amúwá fún wọn ṣùgbọ́n wọ́n ní àwọn gbìyànjú ẹgbẹ́ kan wọ́n sì láwọn gbàgbọ́ nu ayọ̀ ọlọ́run ẹ wá máa gbọ́ ṣé nítorí pé ẹ sì gbà pé ààrẹ àyàmú àmọ́ ẹ mọ̀ pa mú àdìsí wá ẹ wọ́n ní àdìsí bíbélì ni wọ́n ní bàbálékú àdìsí ni ọ̀dà ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣé ìdúró tí ń ní ìsìn ni pé àfi ká mú àyà wá kí n tó mú àyà wá ẹ̀yin náà wà á mú àyà tó pa wọ́pọ̀ tó pa gbogbo wa pọ̀ fún mi o pẹ́yìn náà sọ pé ìsà ń bọ̀ ìsà ọ̀bọ̀ wọ́n ní kí ló kàn ní kí kúkú sànà bí wa kì í sí òun ní so bíbọ̀ rẹ̀ mo ní kì í sara ẹ̀sìn wa mo ní ìsìn àìsàn àní material and relevant issue sí wa ọ̀dà nítorí wá wà material tó relevant tó wà fundamental sí wa èmi àbí ń léèrè béèrè lórí rẹ̀ màá fẹ́ kẹ́ mú èsì ẹ̀ wá tẹ́ bá ti lérè sí ẹ̀mú wá nínú Kùránì èmi náà wàá mú àyà tó ní Jésù padà bọ̀ ètò wa tó mu wá fún yín báyìí kí ni ìbéèrè náà alákọ̀ọ́kọ́ ẹ fún mi ní àyà tó sọ pé orígun márùn-ún ni orígun Islam orígun márùn-ún ni orígun Islam gbogbo wa ságbà pé orígun márùn-ún lórígun Islam àyà wo ló sọ bẹ́ẹ̀ ìbéèrè kejì ẹ fún mi ní àyà tó sọ pé orígun mẹ́fà ni orígun gbàgbọ́ mùsùlùmí. ẹni tó ní Jésù padà wá mọ́ ọgbà porígun márùn lórígun Islam ẹni tó ní Jésù padà wá mọ́ ọgbà porígun mẹ́fà lórígun ìmánì ayé àbò ló sọ bẹ́ẹ̀ àbí Kùránì ó nípa Islam ṣé Kùránì ó sọ nípa imani. tọ́ka sí àyà tó ní orígun márùn lórígun Islam orígun mẹ́fà lórígun ìmánì ìbéèrè kẹta.